ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ ní orí rẹ̀ sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tí ó wà ní orílẹ̀-èdè nàìjíríà tó sì fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn mo fẹ́ kí wa lọ́kùnrin àti lóbìnrin káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí jẹ́ kí a tó máa tẹ̀síwájú láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtàgbára lẹ́ẹ̀kan sí agbé yín ga torí wípé ẹ jẹ́ olóòótọ́ torí wípé ẹ dára ẹ̀yin sì ni ọlọ́run ọ̀rọ̀ bákan náà ọ̀rọ̀ yìí a kọ́ wípé nípasẹ̀ ọ̀rọ̀ yìí olúwa ni a ti lè ní ọgbọ́n tó bá kú bọ́n fẹ́nikẹ́ni ẹni kó béèrè lọ́wọ́ ẹ̀yin ọlọ́run a béèrè fún ọgbọ́n ẹ̀yin ọlọ́run látòkè wá ẹ fi fún olúwa kí orúkọ yín kó di àyìn ká sì di alábùkún fún ní orúkọ jésù kristi olúwa wa àmín ẹ kíyèsí wípé a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run látinú ẹ̀kọ́ látinú ìwé jákọ́bù àti látinú ìwé júdù ṣùgbọ́n a bẹ̀rẹ̀ látinú ìwé jákọ́bù lónìí yìí a máa kíyèsí ìwé jákọ́bù orí kínní láti ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkejìlá ni a ó ti máa wo ọ̀rọ̀ ọlọ́run tí a ó ti máa gbọ́ ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ọlọ́run sọdọ́ sí ó ní ẹsẹ̀ ìkejìlá ìwé Jákọ́bù orí kínní ẹsẹ̀ ìkejìlá bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kà fún wa bíbélì wípé ó ní ìbùkún ni fún ọkùnrin náà ìbùkún ni fún ọkùnrin tí ó fi ọkàn rán ìdánwò nígbà tí nítorí nígbà tí ó bá yege yóò gba adé ìyè tí olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ ké hallelujah so ní òní yìí ni agbára ọlọ́run màá máa bára wa màá máa bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ọ̀rọ̀ nítòótọ́ àwọn ọ̀rọ̀ nítòótọ́ ìbéèrè kan ló jáde wípé ǹjẹ́ ìbùkún wà nínú kéèyàn jẹ́ akúṣẹ̀ àbí kó jẹ́ aláìlọ́rọ̀ nínú ìwé Lúùkù orí kẹfà ìwé Lúùkù orí kẹfà ẹsẹ̀ ogún bíbélì wípé Jésù lọ́wọ́ ló tiẹ̀ sọ náà látinú ibẹ̀ yẹn wípé ó ní alábùkún fún ni àwọn tí ó jẹ́ akúṣẹ̀ àwọn aláìlọ́rọ̀ ó ní nítorí wípé tiwọn ni ìjọba ọlọ́run ẹ rí i pé àbúrò jésù kristi tí ń ṣe jákọ́bù ó ṣe ó ń bá àwọn tí ó ní ọrọ̀ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó kọ ní látinú ìwé látinú ìwé jákọ́bù orí kìíní yẹn sí ẹsẹ̀ kẹsàn-án láti ẹsẹ̀ kẹsàn-án sí ẹsẹ̀ kejìlá yẹn ó ń bá àwọn lọ́rọ̀ ó ń bá wọn sọ̀rọ̀ wípé wọ́n gbọ́dọ̀ lè ní ìfàyàrán nínú àwọn àkókò ìyírí tàbí ìdánwò ìgbàgbọ́ wọn wò ẹ̀rí bẹ́ẹ̀ ni ó sì sọ ọ̀rọ̀ ìtùnú àbí ọ̀rọ̀ ìmúlọ́kànlé fún àwọn tí wọ́n jẹ́ akúṣẹ̀ tí wọ́n sì jẹ́ onígbàgbọ́ tí wọ́n jẹ́ ọmọ ọlọ́run àti ọ̀rọ̀ ọgbọ́n ló tún sọ fún àwọn tó jẹ́ ọlọ́rọ̀ tí ẹ bá kíyèsí nǹkan tí à ń sọ ẹ rí i pé Jákọ́bù ó gbìyànjú láti fi àwòrán bí ohun tí ọlọ́rọ̀ jẹ́ ó fi àwòrán ẹ̀ ó fi hàn ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkọkànlá ó sọ wípé ó ní àti ọlọ́rọ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ nítorí bí ìtànná koríko ni yóò kọjá lọ ó ní nítorí oòrùn oòrùn là ti òun ti ooru mímú ó sì gbẹ koríko ìtànà rẹ̀ sì dànù ewé ẹwà ojú rẹ̀ pa ẹwà ojú rẹ̀ sì parun ó ní bẹ́ẹ̀ pẹ̀lú lí ọlọ́rọ̀ yóò ṣègbé lé ọ̀nà rẹ̀ ẹ rí ọ̀rọ̀ yìí dàbí wípé ó lágbára ó sì le ṣùgbọ́n bí a jẹ́ onígbàgbọ́ àbí àti ẹ̀jẹ̀ aláìgbàgbọ́ tí ò mọ tí ò gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà ẹ̀rí ohun tí ó máa ta lè rí ni wípé ọrọ̀ kì í ṣe ohun tó máa wà títí ọrọ̀ kì í ṣe ohun tó máa pẹ́ títí ẹ̀ ó sì jẹ́ ọgbọ́n fún àwa tó jẹ́ ọmọ Ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi ó jẹ́ ọgbọ́n fún ọ ó jẹ́ ọgbọ́n fún mi láti lè mọ̀ bẹ́ẹ̀ wípé ohun gbogbo ó jẹ́ ti ó wà ní ìkáwọ́ Ọlọ́run ó sì jẹ́ ti Ọlọ́run torí ìdí èyí ni a ṣe gbọ́dọ̀ gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹni tí a fi iṣẹ́ ìríjú rán lórí gbogbo ọrọ̀ àbí gbogbo ohun tó jẹ́ ìbùkún tí Ọlọ́run lè kó sí àkàtà wa ọmọ ó jẹ́ ọrọ̀ tọ́lọ́run kó sí àkàtà wa ilé aṣọ ilẹ̀ owó gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ọrọ̀ tí Ọlọ́run kó sí àkàtà wa ìwọ tó jẹ́ ọmọ ọlọ́run o gbọ́dọ̀ lè rántí eléyìí kò sì wà ní ìrẹ̀lẹ̀ èmi pàápàá gbọ́dọ̀ rántí eléyìí kì í sì máa gbé ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí ìríjú tí ó jábọ̀ fún ọlọ́run lórí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ rí nínú ìwé Jákọ́bù orí kẹsàn ìwé Jákọ́bù orí kẹsàn láti ẹsẹ̀ ìkẹta lé ní ogún sí ẹsẹ̀ ah ìwé Jeremáyà ẹ má bínú ìwé Jeremáyà orí kẹsàn láti ẹsẹ̀ ìkẹta kẹtàléníogún sí ẹsẹ̀ ìkẹrìnléníogún jeremiah ìránṣẹ́ ọlọ́run wòlíì ọlọ́run ó sọ ọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ kíyèsí láti wo ọ̀rọ̀ náà ó ní báyìí ni olúwa wí kí ọlọ́gbọ́n kí ó má ṣe ṣògo nínú ọgbọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni kí alágbára kí ó má ṣe ṣògo nítorí agbára rẹ̀ kí ọlọ́rọ̀ kí ó má ṣe ṣògo nítorí ọrọ̀ rẹ̀ ṣùgbọ́n kí ẹnikẹ́ni tí yóò bá máa ṣògo kí ó máa ṣe é nínú èyí pé òun ní òye ó sì mọ̀ mí pé èmi lé olúwa tí ń ṣe àánú àti ìdájọ́ àti òdodo lé ayé nítorí inú mi dùn nínú ohun wọ̀nyí lé olúwa wí ẹ hallelujah ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ rí bí ọ̀rọ̀ ọlọ́run náà ṣe dùn tó wípé ọlọ́run fẹ́ kí a mọ̀ wípé a ò gbọ́dọ̀ lè máa ṣògo nínú ọrọ̀ tí a ní wípé a ò lè máa ṣògo nínú àwọn àṣeyọrí gbogbo tí a ní ṣùgbọ́n ìṣògo wa ó gbọ́dọ̀ lè dúró lórí ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run lórí ìṣepọ̀ àbí ìbádọ́rẹ̀ẹ́ àbí ìbáṣọ̀rẹ́ àti àjọṣepọ̀ tó dámọ́rán tó dánmọ́rán ni a gbọ́dọ̀ ní pẹ̀lú Ọlọ́run àti ọ̀nà kan náà tí a fi lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán tá a fi lè ní ìbáṣọ̀rẹ́ pẹ̀lú Ọlọ́run òun ni wípé kí a ṣe ìfẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́run náà sì ni wípé ọlọ́run fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé ó fẹ́ kí gbogbo èèyàn kó wá sí ìrònúpìwàdà kó sì yè nípasẹ̀ gbígba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbígbẹ́kẹ̀lé jésù kristi nìkan fún ìgbàlà fún àti ìrìwọ̀ ìjọba ọlọ́run láti gbàgbọ́ láti sinmi lé ẹ̀jẹ̀ tí jésù kristi tasílẹ̀ olókè calvary ká sì sinmi lé iṣẹ́ tó ti parí yìí eléyìí ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìbáṣọ̀rẹ́ pẹ̀lú ọlọ́run a ó tiẹ̀ di ọmọ ni a ó di ẹbí ọlọ́run ni nípasẹ̀ eléyìí a di ọmọ ọlọ́run a sì ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run Jacob wá parí ọ̀rọ̀ náà nígbà tí ó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ bí ìwàásù èyí tí ó sinmi lé tó fẹ́ súnmọ́ èyí tí Jésù Olúwa wa tó jẹ́ ẹ̀kọ́ tí Jésù Olúwa wa pàápàá tó fẹ́ kọ́ ẹ̀rí ẹ̀rí pé ó sọ báyìí wípé ó ní ìbùkún ní ẹsẹ̀ kejìlá nínú ìwé Jacob orí kìíní ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí ó fa àyà tó fi àyà fi rán ìdánwò tó fi àyà fi rán àwọn ìbẹ̀wò àwọn ìyírí wò ó ní nígbà tí ó bá tí ọkùnrin yìí tó bá yege ó ní yóò gba dé ìyè èyí tí yẹ pé ọlọ́run ti pèsè sílẹ̀ tó ti ṣe ìlérí fún àwọn ẹni tí ó fẹ́ ọlọ́run fún àwọn ẹni tó jẹ́ pé di ọlọ́run mú nínú ipòkipò tí wọ́n lè wà bóyá ọlọ́rọ̀ ni wọ́n àbí olówó ni wọ́n torí wípé àtolówó àti ọlọ́rọ̀ ní ìyíriwò máa dé bá nínú ayé gbogbo wa ní ìyíriwò ló máa bẹ̀wò nínú ayé àkókò lè yàtọ̀ àti ìbẹ̀wò yẹn lè yàtọ̀ lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n bá a fẹ́ bá a kọ̀ ìyíriwò àbí ìbẹ̀wò ó máa wà ìbẹ̀wò ìgbàgbọ́ wa nínú Kristi ẹ rí ó ní à ń láti wá lè kíyèsí wípé ká ní ìfàyàrán ìfàyàrán yìí bíbélì sọ wípé a ó gba adé ìyè eléyìí sì dàbí èrè fún àwọn tó bá lè tó ní ìgbẹ́kẹ̀lé àti ìforítì gbogbo àwọn ìdánwò yìí adé wà fún èrè wà fúnrú àwọn tó bá lè dúró tiiri pẹ̀lú ọlọ́run lójú gbogbo ayé nínú ìlàkọjá wọn àwọn tí wọ́n fi orúkọ Jésù Kristi fi yangàn fún ayé àwọn tí wọ́n jẹ́ kí ayé mọ̀ wípé ìrètí wà nínú orúkọ Jésù Kristi àwọn tí wọ́n mọ̀ pé tí wọ́n jẹ́ kí ayé rí wípé tí a bá gba Jésù Kristi wípé kò sóhun tí a lè là kọjá pé Jésù Kristi ó ṣe kí ni ó wà pẹ̀lú wa ìbéèrè kan tí mo fẹ́ bi ọ́ léèrè ni wípé àkọ́kọ́ ni wípé kí ni ohun tí ó ń ṣe ògo lé lórí kí ni ohun tí ìkejì ni pé kí ni ohun kan tí Jacob tí ó ń kọ́ wa láti lè jẹ́ ìwà tí a gbọ́dọ̀ ní sí ọrọ̀ tàbí àìlọ́rọ̀ wa ẹ̀kọ́ wo ni Jacob fẹ́ kí a ní nínú ìlọ́rọ̀ àti tàbí àìlọ́rọ̀ wa ibi tí abadé yìí máa kàn fẹ́ rọ̀ wípé ẹ jẹ́ ká gbàdúrà ni ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín a gbé yín ga fún ọ̀rọ̀ yín látinú ìwé Jacob ẹni tí ẹ̀yin ọlọ́run alàyè kà sí gẹ́gẹ́ bí olódodo tí ó sì tẹni tó ń tẹ̀lé yín ǹjẹ́ lónìí àwa náà pẹ̀lú gẹ́gẹ́ <clears throat> ju ti àtẹ̀yìnwá lọ ọlọ́run à ń béèrè wípé kẹ́ ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìṣíníyè láti mọ ohun tí ẹ tí ẹ gbé kalẹ̀ gan gẹ́gẹ́ bí iyè àti ẹ̀kọ́ tẹ fẹ́ ká ní lórí ọ̀rọ̀ tàbí àìlọ́rọ̀ ǹjẹ́ ẹ ràn wá lọ́wọ́ láti lè ní ìwòye èyí tó yẹ pé ó dúró tó sì ní ìgbékalẹ̀ tòótọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run àti ìwòye ẹ̀yin ọlọ́run lórí ohun ayé yìí àdúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa ni mo gba àdúrà ìwọ tí o ń gbọ́ ọ̀rọ̀ mi tí o bá fẹ́ béèrè ìbéèrè àbí o ń fẹ́ àlàyé kan àbí o ń fẹ́ yìí ìgbaninímọ̀ràn o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.